àbòkíngòrò apáná sínú èkè aburúkú ń tú dákun lọ́rọ̀ afábí ẹ̀kọ́ mọ̀jẹ̀ kẹ́pọ̀n rẹ̀ ọ̀bẹ o. báyìí àmàlà ìyàkó yóò fún lọ. mukadamu fado ló kọ ni sẹ́ẹ̀tì àwọn àlò àlò wàhábì. sídìkọ̀. wọ́n mi gbọ́ kú yín fún mi lẹ́kọ̀ọ́ fàmásẹ́kà. ẹ fún ìbòrò rẹ̀ ṣé kìí ṣe pé ń fọdì sí. Ah, kí ni ìdùn kọjá yé mi. olójú rúgà kúkúrú kúkúrú ọ̀sẹ̀ lé ojú kan pa mọ̀ kójú kan ti lọ́wọ́ mi dẹ́kọ̀ sí ilé ọmọ tèmi ni mo wà. ṣé bí bọ́ọ̀lù ẹgbẹ́ àwọn ọmọ ní tèmọ́ délé ṣé tèmọ́ délé àti gbálẹ́ kiri àti mọ́ ṣẹlẹ̀. tó wò rè ó ságara lọ tẹ. ó gara díẹ̀ o. bó bá gara náà àwa tó ń wò lẹ́yìn rẹ̀ ó àyà ni wa. ẹ mọ́ mọ́. má kúndé tí gbogbo etí abọ́ṣe ń bí ojú ọ̀dọ̀ wáyé kẹrin See the court. Mom, your face sign, your suit sign. Iṣu ti wà o. Yá máa lo òṣogbo, ọlọ́run nípa bàbá Yẹmẹ́lẹ́ mú gan fún wa. Bàbá ti lọ Yankee. Mo dáràn, mo dáràn kí mo ṣe. Mo mà dáràn báyìí, mo sì ní wa gbà lọ. Kò ní ṣe ní ìrò, ọmọ ọlọ́mọ la pè é. Ṣé ọmọ arrest the police station torí ọ̀rọ̀ yìí? mélòó lọ tà. méjì ni mo tà. àmàlà mélòó lọ kó lò. àmàlà thirty. ẹ̀bà mélòó. sixteen. funfun kọ́. thirty ni wọ́n fi sí. Ah. ó sì kú bí sixty something báwọn. mọ̀ mi sí òsì. Ah! bàbá pè òkú ní pọ́pọ́ alàyè ní dẹ́rùn. orí náà ni mú igi kó máa afẹ́fẹ́ ìjì o níbikíbi tádì sàbáwà ó yá lọ gbé wá fún wa. mo ní bọ̀bọ̀ kan tí wọ́n pè ní àdìsá oníyà mẹ́ta. ó pa fóònù tó lọ pẹ́ṣọ̀n ṣé ló tàlẹ́ ló pa fóònù ni. torí kí dìsọ́ bá gbà má sí náà ni. kàlẹ́ ọ̀rìstáǹdì kàlẹ́ ọ̀rìstáǹdì pàdé ṣiṣẹ́ tó yẹ kàlẹ́ olùkọ́ lọ sí omi. ìwé máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé iṣẹ́ yẹn kò tó fi tó òun dára ayé bá ti mọ̀ wá ó ti mọ̀ kú tó bá ti mọ̀ wá ó ti mọ̀ àrùn tó bá ti mọ̀ wá ó ti mọ̀ òfò tàbá ti wá tó bá bí aláyẹ anybody kọ́dá kó wa tọrọ owó bóyá mo ní pa. bí àtìgbà tí mo ti ń sọ̀rọ̀ ń ba àdìsá ó ní ìyá mẹ́ta fún yín ẹ kàn ń sọ fún mi pé ti gbàgbé ti gbàgbé ẹ̀. ọ̀rọ̀ kí ló dé gan-an náà sọ́dí ìgbà tí iṣẹ́ bá bọ́ lọ́wọ́ mi ni. ilé ní tíkítọ̀ pẹ̀ tíkítọ̀ láwọn ọ̀rọ̀. ọ̀dẹ̀ tí ó mọ̀ lódùmarè ni. ó lẹ́rọ̀ àtẹ̀yìn oúnjẹ ló ń ṣe. orí ẹ̀gùn báyìí ni wà. ó fẹ́ sí kọ́kọ́ mo fẹ́. na wẹ́ẹ̀sì mọ́ni ó wà lùmọ́ni òun ló wà lùmọ́ni. ó dijọ́ tí afẹ́fẹ́ ò bá fẹ́ mọ́ kẹ tó rí èmi àdìsámú. <laughs> wọ́n fún mi ní incantation. wọ́n ṣe kí ni. shoot the bastard. wọ́n ti yọ báyìí sáà mo rí ọkàn ó jọ gáì tẹ̀ ń ṣe kéèsì ẹ̀yà àdìsá. ẹni tá a mú sí tẹ̀sán yẹn kì í ṣe àdìsá oníyàá mẹ́ta o torí pé àdìsá oníyàá mẹ́ta ṣẹ̀ṣẹ̀ parí operation bíbá yìí. láti yọ ìtọ́jú lọ́wọ́ ìjọba tọ́ba mi kú fún ìyàwó àtàwọn ọmọ mi. sáà àti mú máa sí custody wa tẹ́lẹ̀. ṣé ìyẹn máa ń jọ ìwò. hundred hundred kan two hundred ni kí ló máa ṣe ọmọ apáta kò ti rí iná. bó sọ fún mi kò yìnbọn fún lápá ni. Ah, of course mo yìnbọn. láàrin kí ló ní kàn wá. mo máa fún ọjọ́ sí ìyàwó. àdìsá mà ní oníyà mẹ́ta. oníyà fifteen. Ah! kókó láti tó oníyà mẹ́ta kó fọ́ fifteen máa ń pa. ó bẹ̀rẹ̀ tẹ̀lé ni. tájà tá àìfún. àjẹkù lọ fún kọ́ńtìn ọkọ ẹ̀. kí ni rísì tí mi ṣe gbọ́dọ̀ wá bẹ́ẹ̀. ọgbà wá síbẹ̀ tó bá wà wá jẹ yín ẹ̀ ṣu. àbọ̀mọ̀ mi tó gbé sínú ilé kọ́ bá mi gbé jáde. kì í ṣe wípé ẹ kọ̀ǹfàmù wípé honourable wa gbé ọmọ yín ẹ àzùm ni. All you need to do is just follow them to the station. I know understand. Ẹ ti jẹ́ kí kúkú step down. Báwo ló ṣe máa announce pé wọ́n kọ́ ló wọlé? Ṣé láti ìsinyìí lọ, máa múra bíi first lady. ọ́fíìsì first lady kan ló wà. ayé ọ́fíìsì mo ti di olùbàdàn. òun náà ti step down táwọn aṣáfẹ́fẹ́ máa máa groom ní nine minutes. àtìlà wá o ti ń là o ò fẹ́ là mọ́ o. èmi àtìlà kẹ̀kẹ́ kù àfàìlà ọjọ́ tọ́jọ́ bá ń là máa là wọ́n á di ọ̀gá mi nírú mọ́lẹ̀ wọ́n fi ọ́ làkà làkà kàkà kíkú má jẹ sísan ah. a fi ṣàwádà nù àti mú ẹ àti mú ẹ. kàkà kíkú má jẹ sísan a fi ṣàwádà. bára ẹ dà sóhun òsì. a sì sá a tún náà tún sí. kò rẹ̀ wá ń bí mi in a short period of time a fún feedback. kò sí ọkọ tó wà ní ilé yìí bí ọgbà sọfẹ́ sọ. sọ bẹ́ẹ̀ mọ̀. èmi gangan fúnra mi ọmọ olówó ni mí màmá tèmi gan lówó. gbadébọ̀ wọ́n ní kí tí wọ́n bẹ wúlẹ̀ ọgbọ́n ọba gbọ́ wọ́n máa ṣiṣẹ́ dè fún ẹ. wọ́n send twenty four hours kò fi tọ́ mi padà fọlọ́mọ. ọmọ tí mo bí kò fọ́ṣì ni mo bí fún iṣẹ́ ìwọ ṣùtúbọ̀. Latin African entertainment. and you dress this way? Gbogbo ikùn ẹ̀kọ́ ni mo ń rí rí, gbogbo àyẹ̀ ẹ̀kọ́ ló wà ń tà yìí. There's nothing wrong with what I'm There's wearing. There's everything wrong with what you're wearing. O wá fẹ́ jáde nínú ilé tìlẹ̀ mi báyìí, ẹ̀rọ díẹ̀ báyìí. Oya, oya jàre! Hello! Kí ló dé kí ló ṣẹlẹ̀? Wọ́n mọ ẹ bó ṣe fẹ́ jáde nínú ilé. Kí ni ọ̀rọ̀ ọ̀tọ̀ bó ṣe fẹ́ jáde nínú ilé? Ìgbà yẹn tó wà ń ta yẹn, ó dọ́gbọ́n fi irun bò ni. Gbogbo ikùn ẹ̀ ni mò ń wò níta yìí náà. nǹkan tó lè mú yín máa accept báyìí i suspect that ìwọ ló ra kinní yìí fúngbà tó lọ sí America. yes mum. yes inú ilé. Ah. inú ilé jọ wọ́n ní pé kó wọnú ilé oh. she is not going to go out like this. ẹ lókìá lókìá tí ò bá ní jáde báyìí bóyá lọ́la jẹ́ kó jáde báyìí lé ní. fún bàbá yìí ọmọ yìí jẹ bó ṣe ń ṣìṣe yìí ó bàbá yìí ẹ jẹ. fi sílẹ̀ adẹ̀kùn yìí ti. atọ̀ yìí ti. wadda nawa wadda saukowa rikin sorry àbáwọ náà mo ti wà ń bí látẹ̀kọ́ mo ti ń dúró de ẹ̀rọ dípẹ́. mo ti dúró bí látẹ̀kọ́ mi ò lè lọ dájọ́ kó sínú ilé yẹn. Can I say sorry? Come on. I miss you. I miss you more. Yes, we can. Mm. I cannot wait. Ele baby, enfermo. Meu I miss you more. Hmm. ah. So how are you? I'm fine, are you? I'm good. How are you? dead. I know. we're angry with you. She no. What did I do? She no. She didn't come. She was oh, she should tell it. No, answer me now. You weren't working before. Sorry. Huh? I'm just sorry. That's what you say all the time. I mean, that's too much. Okay, I'm sorry. Did you call someone? Who's knocking? Who's there? I'm not doing it. what What's going on? Fẹ́ gbé What am I doing here? Yes. What am I doing here? Are you questioning me? Of course Now God will only let you wá láti wá bá mi bí. God wo lèmi ní láti wá bá ẹ bí. Are you joking? Hey. Leave, where? No, leave where? O ma tẹ o. Ìwọ ignore calls me. Only ní owó mò ń pè ẹ́, owó ignore mi. Inú ẹ̀ just because of this thing. Hey! baby, no, calm down. Ibo ló ti rí bébí ọ̀ràn? Oh my days, I can't imagine. Àwọn wo one Kenny? Who is this thing? I mean, look at you and look at me. By popular demand. Ẹ̀rù máa kọ́kọ́ bá mi ni mi mọ̀ pé rífra fún inú òun imagine. You are, you are joking. I mean, look at you and look at me. By popular demand ni wọ́n. I am all right with self. By popular demand? Yes. Oh, I love that. Yes. But love but ṣe by popular demand. What would you do? I would deal with you. What would you do? You can't do stop it. Stop it. Mommy. Are you okay? Are you okay? Yeah, yeah big no, No, no, no, don't worry, don't worry. Agbaya, you, Ika, men have come, men have come. Why you even? Kúrò bíjọ, kúrò bíjọ kẹrẹ ọjọ, ìjọ ló ṣe. Sorry jàre, má bí lọ ṣáà rí pé mo ti. Babe, babe, please, please, má fi nù mí mú mọ́ jẹ. Kí ni má fi nù ẹ́ náà? Orí bí mo ṣe lé lọ́sìn. Really? Yes, now. Mo lé lọ fún ẹni náà. Also because of this pestilence, right? Are you serious? just say sorry. I mean, just kneel down and say sorry. That is exactly what I want. ẹ káàbọ̀ mà ẹ káàbọ̀. ẹ kúṣẹ́ ọmọ mi kọ́. ojú méjèèjì bá mi ti fi kàn látàárọ̀ o bí wọ́n máa wà nílé. àkìlú sọ ṣé síbi sọ́dọ̀ sí lẹ́nu. mi ti fojú méjèèjì kàn látàárọ̀. ṣògbó ṣe kó jáde ṣáà. àwọn ò jáde. ọkè ló wá ṣe ikọ́. Ah. Ah, àti yẹn dẹ nice ah, lẹ́kìn àgbélé lẹ́kìn àgbélé lẹ́kìn àti yẹn dá gan ọlọ́run. you <laughs> ṣeun. olùwà ṣeun. ọmọ mi tán ló wà lólé dà. ó oh, sinmi sọ́lára. kò sí bí o. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. àbó wà kíchìn. Simi, we're home. bẹ́ẹ̀ wọ kíchìn. ọyàn náà. Simi. ó oh, ah, láìk oúnjẹ. a ti dé o. hi is she there? Simisola. No. kí ló ṣe kí ló ṣe kí ló ṣẹlẹ̀. jésù wọ́n rán wọ́n rán ah, ah, wọ́n tó mi. mo lọ ṣe aláṣẹ. what are you trying to do? àwọn ọmọ yìí ò tiẹ̀ ṣàánú mi ò tiẹ̀ ṣàánú ah, Go kí Go rò Go mo Go kí Go rò Go ta ló bá rò ta ló bá sọ. ẹgbẹ́ mi ó sì sọ̀rọ̀ mi kó bá mi ṣé orí bíbẹ́ lò orí fífọ́ ni ṣé àwọn òbí ẹ ti sọ kó sú wa ni ẹ mélòó ni mo ti sọ fún ẹ yí pé kò má rò yí kò tẹ̀sẹ̀ parẹ́ ẹ sọ̀tọ̀ lọ́wọ́ tuntun ẹ wo tó ti ẹ mọ̀ wípé ẹ̀ṣẹ̀ kéèyàn mú èmi ara lọ òun lẹ̀ṣẹ̀ tó burú jù nílé ayé yìí wájú ẹ̀ láyé wàá tún jìyà lóru wọ̀nyí kì í bí o ti èrò tèmi o ro tèmi. ẹ̀jẹ̀ kí ló jẹ́ èrò ro tèmi ẹ̀jẹ̀ ambulance yẹn rẹ̀. ṣé kò tó fẹ́ fi sán fún wa nìyí. wọ́n kà yóò ju pèlè. ó ó láàánú wa sí. ha ìyàwó yìí ó dájú nìyẹn ṣé kò tó fẹ́ ṣe fún mi lélẹ́yìí ha mo dárò ha mo dárò mo dárò mo dárò. Hmm. Hmm. Hmm. Hey. 来人！ Ah. Ah. ó fẹ́ pokùn so pokùn so báwo. why. Okay, okay, okay. ẹ a máa a máa bọ̀ ń all right all right. Ah, kí ló ṣẹlẹ̀ ni wọ́n ní Súnmisọ́lá fẹ́ pokùn so. what eh, kí ni problem bèbí náà ṣé next ni pé kó pokùnso kó para ẹni. oh god ah, ẹ wo ó ní problem o. ó ní problem ó ní problem now. ta ló máa wà nírú situation nìyẹn tí ò ní ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn now ó máa rò ó. ṣé next ni pé kó wá para ẹ. mo dé sọ fẹ́yìn girls yìí pé ká má fi ọmọ yẹn sílẹ̀. Ah, oh God. Kí la fẹ́ ṣe é sí? Ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ gbogbo ilé ìtẹ̀ ń um, sọ Please let's go please. That's best ẹ jẹ́ máa lọ wo ẹ máa lọ wo mm, mm, kí la fẹ́ ṣe ẹ jẹ́ àlọ ètè máa lọ bá wo bí kò ní ìdìbò àti àpò jẹ́ ká máa lọ pokùnso báwo ọmọbìnrin yìí god. ẹlẹ́gbẹ́ wọn fún lálàáfíà. Mm-hmm tọ́jú mọ́ mi. Gbogbo yín wá kí mi pẹ̀lẹ́ ẹ̀rọ. Ṣé para mi. Ẹni máa kú. Àwọn ah. ex was the essence of my existence. Ah. Simi, you always be here for me. Yes. And the thing you want me to Ọlọ́run àgbà kò sí ní ọgbà Don't give up, please. Ọlọ́run àgbà kò sí. Èmi èmi sì ní sọlá tọkùnrin kò lọ́nà tó ń káwọ́ mú rí ó ní délé yóò bá jáyà ẹni àjáde ẹni ẹ ò mú èyí bẹ́ẹ̀ ẹ jẹ́ gbé bàrà mi òun lọ́jọ́ rẹ̀ bó ṣe ní pẹ̀lẹ́ sí mi sọlá. tìzúwẹ̀rẹ̀ tí ó tìzúwẹ̀rẹ̀ ó tó olùkókó sí àmọ́ tó bá para ẹni sìn ó ti ẹ̀rọ wàhálà mọ́ mi àti dádì ó ro gbogbo owó tó ti ná lé ẹ lórí Símisọ́lá ẹ òkè tó bá para ẹni sìn kí lè rí ẹ kí lè rí àwọn ọmọ mi gan ẹ ah má ṣe bẹ́ẹ̀ ẹ bá mi bí o ẹ ṣàbá mi dọ̀rẹ́ yín bí bá mi bẹ́ kó má dájú mi kó má sọ mí dàgùn alẹ́ nígbà mo ti fẹ́ bẹ̀rẹ̀ gbọ́ mo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ bá mi bẹ̀ ọ́ ẹ bá mi bẹ̀ ọ́. bẹ̀bẹ̀ pọ̀ ní jàkújẹ́. pẹ̀lẹ́ bóyá torí ẹ̀rọ daṣọ bò ó àbí ṣé ká ṣe díẹ̀ látọ̀gùn fẹsẹ̀ hmm? tẹ̀lé ah. tẹ̀lé. Sọlá. Ah, ah mọ́mì dájú ẹ jẹ́ ká gbé lọ sọ́sítù kí ni pọ̀. bóyá ká gbé lọ sọ́sítù mà. ìjà mú ọ̀rọ̀ ìdílé bí mo ti lọ. ọkọ̀ ah. ń gbé mọ̀mọ́ rẹ̀ àṣà ní gbó ẹ̀ mọ́nú ilé. àṣà ìjẹ̀dẹ̀ gbó wọlé. àbí. ẹ kú jọ sọ sọ. yà ẹ ṣe dókítà. Ah. ẹ wo dókítà. ẹ pè é ní mo nẹ́ẹ̀dì mo fẹ́ kẹ́ bá mi sa gbogbo ipá yín lórí Simisola she is the only one I have and I don't want to lose her uh, situation yẹn ti ń jẹ́ kàn yàn máa mọ́ọ̀kì mi ẹ má jẹ́ kàn yàn sọ mi. ìjọ má jẹ́ kí tèmi ò gbé mi fẹ́ fojú sunkún ọmọ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ tó tọ́ please. firstly no Uh, no problem understand àwọn máa gbìyànjú agbára wa ọlọ́run adé fún wa ṣe. àmín. jerry hospital ten wo ìyanu olúwa hospital lẹ́wà yìí so ọlọ́run ló máa bá wa ṣe gbogbo nǹkan wa ọ̀sá ṣe ti ń bí ṣe gẹ́ta so ẹ fọkàn balẹ̀ ṣẹ́rí egbò yẹn ó máa pàjù dé ilé ìbàjẹ́ náà but surgery la máa ṣe fún mi. it's okay. mo jẹ́ aṣọ àìpẹ́ máa successful. ẹni tí ìtẹ́ bá máa ṣe fún kó ṣàtìlẹ́ àlàáfíà àbí anything ẹ jọ bí wàá jẹ́wọ́ náà ló máa ná wa a rẹ́dì láti spend ẹ jọ nítorí ọlọ́run ẹ jọ ẹ jọ. ṣe ìkàwé still see her. yes we can see her but a máa admit ẹ sọ yìí lè máa lọ sí ẹ máa wọ. ẹ yọjú sí ká tó. ẹ ṣe ẹ ṣe. Ọ̀rẹ́dẹ̀, um, I'm watching prepare chatter, so I'm a surgeon in feeling And then after that surgery, you'll be fine. Alright. right? Bele. Um, doctor. I need favor Koloni. Okay. Kí ni? Ẹjọ́ ẹ̀kọ́ mi lábẹ́ ẹ̀kọ́. Ah! Doctor. I understand how you feel. But kò tí ì dé level yẹn. Torí pé o ò ní kú. A máa ṣe surgery yẹn. O máa wà successful. Ààrẹ dẹ̀ máa já. Alright? Relax, relax. It's okay, don't worry. I know how you feel. Ah. Alright. Mm. It's alright, you'll be fine. <sighs> Sorry, sir. I hope nothing, sir. Mm. Hopefully this is kind of... Sorry, sir. So, paano yan? Mi ò paná kankan, my ìmọ̀ wà ń bẹ̀ sá. Lọ, ó dà bọ̀ paná tọ̀nà yẹn padà. Mi ò paná sá, yóò kè sá. Yes, sir. Doctor, are you okay, sir? Doctor, are you seeing me? Doctor. Doctor. What up? Doctor. Ah. What's happening? Doctor. I'm not seeing anything. You're not seeing anything? I'm Do not seeing anything. Hey, hold on. No, stupid! I'm not seeing anything. No, stupid! Nothing there, nobody, nobody, nobody. What's this? Nothing can see anything. Just What's this? What's this? What's this? Doctor, you feel like she's warm. Doctor, are you okay? kí ló ṣe dókítà. ó ń láti attend sí patient bó ṣe kú lọ rí ọmọ. dókítà àǹtí kí lè ṣe fún wọn. ẹni sùúrù ẹni sùúrù eh, ẹni sùúrù eh. ẹ̀gbọ́n ṣé náà yìí wá ti tọ. owó àti ìtọ. wọ́n tọ́jú ọba rẹ̀. owó àti ìtọ. àǹtí kí lè ṣe fún wọn ah. mú ọ sọ̀rọ̀ ẹ̀rí kọ̀ọ̀kan. dókítà dókítà dókítà. dókítà àti bí òwe ẹ̀rí. <laughs> Ah. Monaro! She's thinking out again. Monaro! Ara ò gbọ́dọ̀ mí. Èmi náà ò ní rí nira. Ìran ọ̀gẹ̀dẹ̀ ìsunkún àti. lọ́kàn ti lọ o ó ti bàjẹ́ sí. bless the doctor i want to see the doctor. kí ló tún wọ́n ṣe. ẹ lè discharge ọmọ just like that. láti gbogbo yàrá ọmọ sí yá. kálí ni a. doctor láti ìkọ̀ tó wọ́n ti jáde ojú tó kọ̀ wá ti wọ́n ẹ̀ wọ́n wá gbà ẹ̀ fẹ́ yí. Ah. What do you mean? What do you mean? ọmọ mi kọ́ ló fọ ojú lọ́tọ̀ yìí whatever happen to your doctor he is your doctor's business. Ah. you have no right. Eh? Eh? ẹni ọmọ yín kọ́ ló fojú dọ́kítọ̀ yín ó ṣe jẹ́ pé ìgbà tí dọ́kítọ̀ wa fọwọ́ kan ọmọ yín lójú wọn fọ́ kí lẹ̀ sọ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o. wọ́n mi ojú mi báyìí ló ṣe èmi àti dọ́kítọ̀ làjọ wà nínú wọ́ọ̀dì nígbà tó ọmọ yín tọ́ṣípò ọmọ yín tọ́kàn ikọ̀ ọmọ yín ti jẹrà tán ló fọ ojú dọ́kítọ̀ wa ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ ṣàgbọ́n lọ jẹ́rí nígbà tó bẹ̀rẹ̀ treatment báyìí gbogbo ọ́fíìsì ó bẹ̀rẹ̀ sí forí gba àwọn báyìí lọ́kùnrin òkú yẹn ló tù angelina ló sì kí ló ṣẹlẹ̀ lórí pàfẹ́ ṣètọ́mọ yín ẹ bá bá wọn nílò àtúntì mọ́. Nígbà tí mo tẹ̀ tí rí ìwọ̀n bó ṣe ṣe nílọ, and leave me something big enough to qualify years. Okay. I don't know how you got it up here, okay. but that is not my business. Ọmọ mi ẹ̀ lè ní pé ká gbé kúrò because ara ò bí ìyá. Who is in charge in this hospital? Ẹ wo, onídìí kẹmọ tó wà in charge. Wọ́n ti fún wa lọ́dà pé tẹ bá ti dé di. Kẹgbọ́n mọ oúnjẹ máa lọ. Ẹ tẹ bá mọ̀ pé ẹ fẹ́ discharge ẹ. Ẹ fún ẹ refund wa náà. Ẹ ẹ ẹ sọ pé ẹ sọ pé ìyẹn dùn ẹ. ẹ má jẹ ṣàtì ẹ̀ta gbà tọmọ yín ti débi ṣàtà ni kí lẹ sọ ọmọ yín ni ọmọ yín ni. ẹ ò mọ ni ẹ ti gẹ́gẹ́ pọ́ìntì yàrá ẹ máa lọ ẹ gbé wá bí ẹ gbé lọ bí ká máa ti rí. ah ó pọ̀ ó ṣe ìdílé ojú mi lóde kókó wá ìta. alọ́run tẹ̀lé lóye ìbá ti lọ là. lọ sánà ṣe rìn rò. mo rí ìbá díẹ̀ díẹ̀ ibo díẹ̀ díẹ̀ ìbá lọ kọ máa lọ. nọ́ọ̀sì ṣe ìkó lórí. ó máa gbọ̀ wọ́n wọ́n fẹ́ gba nìkan bí táwọn kọ̀ nìkan dé àná. nìkan lọ nìkan kan nǹkan. dókítà ti lọ. Ah, èmi ni èmi ni sí. ẹ wá ọ̀nà olórí. dókítà ti lọ efe ni. bye. mo ti sọ fún ẹ pé màá nà ẹ pa ni ṣá ìwọ náà mọ̀ all the time wàá bẹ̀ mí lẹ́yìn tí wọ́n ní sọ pé mo fi spell orúkọ ẹ̀. Kẹ́mi hmm? Kẹ́mi ẹyọ kan lásán ló fi ń lead kí ló kí ló ń feel like ẹ dẹ feel pé máa nà mí ẹyọ kan yẹn lọ rà lọ́jà ìwọ máa wò ó máa jára Kẹ́mi bíbá ilé ni Kẹ́mi. ìwọ máa wọrin. Kẹ́mi tó bá yà máa fowó kúrò ní kíní because. ilé ẹ ṣe síta ọ̀dà kò ti fògùn sórí kíní yẹn. fọ́ọ̀tù. tó bá wẹ̀ gbogbo lọ sínú yàrá ẹ̀ máa ṣì lo ẹ̀ pa. àfi bẹ́ẹ̀ ni pé mi àti ẹnìkan lájọ ń gbàjọ wà nínú ilé ìṣá. òun notice ni pé Yẹmí kò tiẹ̀ dá sí wa kò tiẹ̀ Yẹmí. Yẹmí. Yẹmí. Oh. Ah kí ló ṣe ṣé wàá òkè. ẹ wà mọ́ fine i'm thinking about our friend Simisola. Ah, bẹ́ẹ̀ ẹ kò tí mo rí i. ó dàbí pé ọ̀rọ̀ Simisola kò ń ṣojú lásán òun ó dàbí pé ó náwó ayé nínú. Ah, ah, ẹ tútù dí ẹ tútù bẹ̀rẹ̀ mi ò kí ń láìkí ráwọn èèyàn bíi ti yín gbogbo nǹkan ní spiritual problem lójú yín so nǹkan kan ò tẹ̀lé ṣẹlẹ̀ síyàn láyé kó jẹ́ pé ojú lásán nìyí ẹ máa ní kò ń ṣojú lásán kò ń ṣojú lásán how you so sure pé kò ń ṣojú lásán. babe i'm serious i'm serious. ó ní fọ yín spiritual problem. ó tó ni yẹmi ń sọ o kò ń ṣojú lásán nǹkan tó ń ṣe ọ̀rẹ́ wa sí mi sọ́lá kò nọ́mà lò mm. mo wà pẹ̀lú èèyàn tó lò ń sọ ah. Ah, kò nọ́mà. ok ok ẹni sùn kò nọ́mà àbí kò dẹ̀ kí n ṣojú lásán. ń ṣojú lásán. ok èmi ò gbà o bó tó bá tiẹ̀ wá jẹ́ pé kò ń ṣojú lásán ta ni ìsinmi iṣẹ́ tó lè wá máa fi usual problem tó lè máa fi jẹ́yà. ẹ wò pé nǹkan tí mo rò bíje lọkàn mi lọ sọ́dọ̀ ẹ̀ ah! yes now ṣé ti sùn ni. òun gúngún gúngún ní bòbó yẹn ni ṣé ti gbàgbé ọjọ́ tá wà ní birthday tí ìbíje ń pariwo tó ń lérí tó ń léka tó ní kinní kan kinní kan tó sọ pé eh, ojú ẹ̀ máa rí òun máa ṣe kinní kan ẹ wo bíje ọkàn mi sọ pé bíje ló wà nídìí ọ̀rọ̀ yẹn. bọ̀bọ̀ yẹn gangan ni sẹ́ẹ̀ mo rántí mo rántí bó ṣe lérí tó dàka and that guy ewu eh. ah, kí la fẹ́ ṣe báyìí. ọ̀tọ̀ yẹn náà lérí ó lérí ó lérí. natural náà natural. tó ṣe kíní kan wá rí kan tí máa ṣe fún ẹ máa ṣe kíní kan kíní kan bọ́bọ́ yẹn ní kọ́jú bọ́bọ́ yẹn jọ. àǹkà pé èèyàn ò tiẹ̀ èèyàn ò ní láti trust ọkùnrin torí kò tiẹ̀ jẹ́ pé ọkùnrin nìyẹn ó possible kò jẹ́ pé òun ní lóòótọ́. ẹ dúró ẹ dúró bóyá bóyá ká ló bẹ ọ. bẹ́ẹ̀kì ni bẹ́ẹ̀kì jẹ́ ló bẹ abẹ́lá bẹ ṣìkà. abẹ́lá ni bẹ́ẹ̀kì ni ẹgbọ ẹgbọ ẹgbọ nǹkan tí mi mọ̀ pé ó yẹ ká ṣe ó yẹ ká lọ bá ni because wèrè la máa fi wo wèrè ojú lásán náà lè kò kí kò kí ṣe ṣe wèrè. a máa lọ bá a máa bá a jà ní ah! jẹ́ ká lọ bá a. lọ ṣe wèrè fún un tá a bá bá bá bá fa wàhálà kájẹ́ kó mọ̀ pé àṣírí ti tú ó máa jáwọ́ wọn bí já ẹ̀jẹ̀ kọ́ta máa ṣe náà nìyẹn. àbí ah. na wetin go happen ẹni bàbá ẹ̀. Ah, eléyìí mo láìkó àìlè ní ṣèpẹ kéré jù ní gbogbo àwọn ọmọ tó ń bọ̀ ṣèpẹ kéré ilé mi láì kí ló fẹ́ nǹkan tó pọ̀ jù o fẹ́ lè bẹ̀ èmi jẹ́ kó máa bọ̀ ẹ kò sí wàhálà bọ̀ ṣoṣù ọ̀pọ̀ mi máa wá. Ah, ah, fọkànbalẹ̀ ṣé mo ṣì fún ẹ rí ni. o ṣí fún mi bọ mi ì fẹ́ sùn lébi ilẹ̀ ti ṣú o. o lè sùn lébi when it comes to me perfect ni máa ń ṣe. bọ́bọ́ pé kó máa bọ̀ kò sí wàhálà. Ah, mi ì fẹ́ sùn lé ọmọ kí ló ń ṣẹlẹ̀. ọlọ́sẹ̀. please save your greetings save it. Keep it to yourself. Ṣé BJ. Yes. Ṣó mọ̀ pé ìkà ni ẹ́? Ṣó mọ̀ pé èèyàn ni ẹ́? No! Ṣó mọ̀ pé èèyàn burúkú ni ẹ́? What did I do now? Àti pé tiẹ̀ wá ná ṣé dandan ni? No, sọ for me. ṣé dandan ni? Ṣé dandan ni kí now? Ani ní pé ṣé dandan ni. Bọ́lájí ṣé dandan ni? Ṣé dandan ah. ni? Ṣé dandan ló fi ń ni? Kó gbá kó díjà, wá dé fi ọmọ ọlọ́mọ sílẹ̀. Ijó kìíní àná. Hey, sugar. Oh, baby. Oh, hey, freaking girl. You're so beautiful. Hey, over here. Você não achando que pode descer ta ni sisi ẹ ta ló ń jẹ wọ. ìwọ náà are you joking. o ṣọ̀pọ̀ wa òkè ah, o dẹ̀ máa ṣarán oh, o ò lè má ṣarán kó máa spill trash no no no no nǹkan ò lè má ṣe é kó wà ń bí lẹ́nu. ẹ jọ kí lè ṣe fún bébì mi díje ni. ó ń ṣeré ni ìwọ́dọ̀ tí wọ́n agbègbè ṣẹlẹ̀ wọ́n ti fẹ́ máa ṣeré. ẹ ẹ mo yẹ sọ̀rọ̀ ní. excuse me. frank ni gbogbo ẹ frank kí pati lè tún yín. ọmọ ìlà. ṣé wo máa ya wèrè ọ̀lẹ́ ń tẹ̀ láfa ṣé mo bá ẹ sọ̀rọ̀. ẹ má tẹ̀ gẹ̀ sí ọ̀dọ́ wọn fi ó ṣe é. bẹ́ẹ̀ tó bá mọ nǹkan tí idiot ṣe fún mi Not you, oh. Stop it. Mo ní kó má sún mọ́ mi. Mo ti bẹ́ẹ̀ náà. Bẹ́ta ni ṣé bọ́ ẹ máa ń bẹ̀ wọ́n ni. Do you think I'll be so stupid enough to, to accept you back into my life because I don't get this? Do I look dumb to you? Stop shouting. People are looking at you. BJ, Anja, out of this place. Ah, possible na. Má tó tún má repeat them ẹ gbà mí kẹ ẹ gbà mí mo bọ́ ìfẹ́ kó bá mi don't touch me boyfriend mi ló jókòó síbẹ̀ ẹ̀ ṣó fẹ́ kó bá mi ni o fẹ́ lé mi kúrò lé boyfriend mi. Are you joking right? <laughs> Oh, hmm. yeah in case you want to know I would like to introduce my baby to you hmm. um, sugar. Hey, sugar. Meet my friend, Juwon. Hello. gbọ́rọ̀ gbọ́rọ̀ lè fi yàtọ̀ síra yín. Goliath. Hmm? My mom said you should leave there. Stop. Are you okay? No, tí n bá fẹ́ kúrò, mo máa kúrò fúnra mi. Ìwọ kọ́ ló máa sọ fún mi pé kí n kúrò bébì mi ṣe baby. You ó. now? ni bébì ẹ. ìwọ nà ó. bọ́bọ́ yìí náà èmi àti ẹ̀sìn fẹ́ra tí n bá sọ pé mi ṣe mọ́ o ò lè sọ fún ah! you must be joking out of my party. how how how no problem èmi ò ní dábàá di i will leave but God made me nǹkan tó máa ń jẹ́ káàdì ẹ̀ ṣu tí òfin ní mo máa fi hàn you will do nothing. oh come on. God wọ́n máa bí ẹ wá bẹ̀ mí. bẹ́ẹ̀ tani kò sí kò tó fẹ́ ṣe you won't do nothing to me you won't do nothing to me. ó máa mú ẹ wá bẹ̀. Esther leave now. àjẹkù mi ni now àjẹkù mi ni now ọmọ tí mo ti tí mo ti gbé láì wọ́n yé ìgbà yẹn ọmọ tí mo ti ọmọ tí mo ti tí mo ti mo ti kọ́ bò láì wọ́n yé. ṣọfẹ́ arókùnrin yìí sọlá. ó taka sí ó ní kó máa rí ó dẹ̀ ti rí báyìí ó dẹ̀ ti rí báyìí OBJ. ẹnu mo kọ́ tẹ̀ ń sọ yín náà kò sí ètò yé mi nínú ẹ̀ náà. Mr. Mark kò lè yẹ o ò lè ọdún star kò lè yẹ ṣé bẹ́ẹ̀ ni tó bá ṣú ló ń gbàgbé ẹni tó kò lè gbàgbé ṣé ọjọ́ yẹn lè tó ń pariwo ẹ tó ṣe kíní kan tó ṣe blabla ó ń tàka sí i ṣé bó ojú ẹ ti já oníṣẹ́ ti jẹ́. so what's the point kí ló kí ni point tẹ fẹ́ mú jáde ní ọ̀rọ̀ tá à ń sọ yìí. the point is that egbò adáàjìnà mm-hmm. tó fi kan ọ̀rẹ́ wa ó ní láti wá solution sí yes a ti ń gbé kiri gbogbo bí tàdé ń gbé lọ ọwọ́ ẹ̀ la bá ń bẹ̀ bj ọwọ́ ẹ̀ la bá ń bẹ̀ orúkọ ẹ̀ lọ they keep mentioning your name. kórè ẹni tí oní tí ẹni tó jíṣẹ́ fún yín kọ́wọ́ mi ló wà lórí ẹ̀ ti dàrú. orí tí ẹ̀gbọ́n ni ò pé orí tí ẹ̀gbọ́n ni ò pé. babes ẹ calm hello ẹ má mú yẹn wá ẹ má mú yẹn wá àgbàlagbà ló má sọ ó ní sọ fún àgbàlagbà ẹ sọ fún un pé kó má sọ bẹ́ẹ̀ fàgbàlagbà. lójú sí ẹ pé mò ń rude àbí. yes now. mi ò dẹ̀ tí ìwà bẹ̀rẹ̀ torí tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ tán. kí ló máa ṣe. Ah, tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ tán. kí ló fẹ́ ṣe. ó máa di ọ̀rọ̀ social media ṣòro ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí ó máa dé social media i'm yeah. telling ah, you. jọ jẹ kó dé social media. dey ah, play. ọmọ ọmọ gbàgbé bẹ̀rù. ẹ náà ní gbẹ. ẹ sọ lẹ́yìn ọkọ̀ọ̀kan ẹ jẹ post mi. Ah, ẹjọ kó wà ń bẹ bọbítì ti rẹ fẹ fún mi. má jẹ kó kó sí ẹ àwọn èèyàn máa fọlọ mi àwọn obìnrin tó fẹ́ máa fọlọ mi. ní ìsìn kókó lé. ó dẹ̀ máa wá sórí ilé ẹ̀ mú màá lè yìnbá ìtura. ẹ mọ ṣẹlẹ̀. ojú ẹ̀ ó máa já bẹ́tà kó post ẹ̀ tó máa ba image rẹ ah. la máa ba ìpínlẹ̀ kò sí wàhálà. ìgbọ̀ngàn ò ní sí tẹ́lẹ̀ ẹ wèrè yín wò lẹ́yìn. ẹwẹ ẹ má ṣe ẹ má jẹ ẹ má jẹ kórí. ẹ jọ ẹ má gbàgbé post ni mo fẹ́ mo fẹ́ ní followers. ọ̀rẹ́ farabalẹ̀ followers irú ilé kan ló máa ò nídìí followers ni wọ́n náà fẹ́ borúkọ ẹ jẹ́ ní social media. bí màá ṣe pẹ́ méjèèjì ẹjọ́ ponú ẹbùnú ẹ̀rọ òun sá ah, ah, ẹ dúró nǹkan ṣe ọmọ tó tó yẹn ẹ mú ẹbùn mọ́lé ẹ ti ẹ̀bùn mi gbọ́ ẹ̀sán ọkàn báwo ni ṣe máa bọ ọmọ mọ́lé màámi báwo ni ṣe fẹ́ bu ọmọ mọ́lé hospital wo ni mi ò tí ì gbé sí mi sọ́lá lọ ah. tẹ́sì wo ni mi ò tí ì ṣe báwo ni mo mọ iye tí mo ti ná lórí ọmọ tó wà lókè yẹn ẹ̀dẹ̀ sọ pé mo bò mọ́lé báwo ni ṣe máa bò mọ́lé ṣó pọ̀ lọ́wọ́ mi tó yẹn ni. ṣebí hospital náà la máa gbé lọ tárí ò bá yá. ìwọ ṣe rí n tó ń ṣe ọmọ yẹn tọlọ hospital ni àbí. Ah. ẹ ṣe tọlọ hospital ni. ẹ bọ́ àlàfẹ́ gbé lọ. Ah, kí ló dé tẹ ẹ ponú báyìí wọ́n ní nǹkan tágbàlagbà rí lórí ìjókòó tọmọdé bá gorí àjọ lè má rí ṣẹ́yìn ọmọ ẹ̀kọ́ sọ bàtà ni. Ah, ah. ẹ ẹ mọ ẹ wá wọn ọmọ lọ sọ sísù wọn fún lábẹ́rẹ́ pẹ̀lú nǹkan tó tó yẹn ẹ mọ ẹ̀kọ́ sọ bàtà ni. ataki ló ń sọ ẹ ti wá délé wí ọmọ ọ sọmọ láta ẹ̀gúsí ló ń sọ. ẹ ká ìjàre ẹ girama ẹ má bẹ̀rẹ̀ iṣẹ́ mọ̀ pé wọ́n ti wọn gbogbo nǹkan ti wọn bí alákọ̀wé ni gbogbo tẹ̀yìn sọ ó ti yé mi kó tẹ̀ sọ yé mi grandma. àtàwò ló bàtẹ́ríà lásán ló ń bọ́ mọ́. it's okay. mo ti gbọ́ mo ti gbọ́ ẹ má jẹ́ sọ it's alright. onílùú ò ní fẹ́ kí ìlú tú èmi ò lè ní lajú mi lẹ́kì tá lùbọ̀ kó wọ̀ ìgbà tẹ́mi ti gbọ́ bẹ́ẹ̀ ṣe ìgbà tọ́lọ́ ń jẹ̀dá ní kẹ́kẹ́ sọ fún mi tí mo gbọ́ èmi ti mẹ́sẹ̀ tèmi síta èmi abiyamọ tèmi ò kì í jókòó kó káwọ́ bọ̀ nù èmi ti mẹ́sẹ̀ tèmi síta. màámi ẹ ẹ kàn ń sọ báyìí ẹ ẹ wò ẹ ní bínú ni o èmi fúnra mi mọ̀ pé èmi nìkan ní lọ́wọ́ yín Símisọ́lá nìkan náà ní lọ́wọ́ mi màámi mi ò lè lajú mi sílẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ mi ò ní fẹ́ kí nǹkan ṣọmọ mi a ti gbìyànjú a ti náwó lórí ọmọ tẹ́ ń sọ yìí. bàbá wọn ti ròyìn fún mi wọn ní kì í bá a tì ní ọgọdún mo fẹ́ gba contract kan tó ẹ̀ wọ́tẹ̀ millions of dollars million dollar. bẹ́ẹ̀ ni bàbá millions of dollars ni. èlò ní àwọn àjẹ tán bá ṣe sí náà. owó púpọ̀ ni bàbá bílíọ̀n là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ń bì owó ńlá ni. o wá fẹ́ gba kọ́ńtíráàtì. bẹ́ẹ̀ ni bàbá. o sì fẹ́ kọ́ bọ́ọ̀sì. bẹ́ẹ̀ ni bàbá. lákọ̀ọ́kọ́ mi ń ṣe bàbá torí bó ṣe ń ṣe bàbá bàbá bàbá ń gbọ̀ bá yá pẹ̀lú ẹ̀ lógì bàbá ewé ń jẹ́ lóko mi ewé ń jẹ́ oògùn jẹ́ oògùn tí ọba jẹ́ ewé rẹ̀ lọ́tàn lórí àtà. wọ́n sọ bẹ́ẹ̀ bàbá. èmi ṣùkùṣùkù bá a ní. wọ́n sọ bẹ́ẹ̀ bàbá. ẹkùn mara jìgìdẹ́rù oògùn. ewé ń jẹ́ àgbé fárìn èmi máa gbé tíráfù ifá máa gbé tíráfù làwọn. ebi fárìn ọ̀nmìlà bá a kọ́ mi rè kú ẹlẹ́sìn ọyún òjò ní pẹ̀lú ọ̀rọ̀. olúfẹ̀yìndé olúfẹ̀yìndé bọ́lọ́kìnrin bá gọ̀rí àjà ojú rẹ̀ àtúndé àtọ́kọ́ ó ti gbà sọ pé ó ti gbà mo ti gbà ó ti gbà wọ́n ti gbé fún torí èmi ti rí ni o mo rí gangan mo rí dàrẹ́ẹ̀tì ó ti gbà nǹkan kéékèèké kàlá kàn ṣe tí kìíní òun fi yá kíákíá yọ̀nà lówó. bàbá èlò ló nà mí èlò ló máa ná mi. lákọ̀ọ́kọ́ ọ̀ra ẹ̀yìn kírètì kan ẹ̀yin adìẹ one crate of egg ọlọ́lá pé nfẹ̀kọ́ náà ló kú kọ́ àwọn adìẹ bọ́ìlà la máa fi ṣe láwọn adìẹ tí ilé rin mọ́ ohun tí ó ti tóbi burúkú la máa fi ṣe àmọ́ ọkọ̀ mọ́ náà púpọ̀ ẹ̀yìn crate kan ọ wá ra ẹran funfun tí ò ní lábàwọ́n kábàwọ́n burúkú kan mọ́ bàtà lé ọ̀. tá a bá ní kíbi oṣù ibi aṣọ tá a bá ní kọ́fọ̀ àfọ̀. ọkọ ti lọ. ó ti lọ ti gbàṣẹ àwọn ọmọbìnrin tí wọn ò tí ì mọ ọkùnrin rí wọn bá wa gbé bọ a sì fáwọn náà ní séjì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo ẹ yóò ná bíi five hundred thousand naira. as in five hundred thousand naira àbí five hundred thousand dollar. five hundred thousand naira. ah five hundred thousand naira. bẹ́ẹ̀ mo sọ fún un tá a bá ti rí i ó ti bọ́ sí i. bàbá ẹ má bínú five hundred thousand naira. kí ni mò ń sọ. àbẹ fún mi lákàntì yẹn ifá ló wí bẹ́ẹ̀ mi kọ́. àbẹ fún mi lákàntì yẹn. ẹ ẹ ní sùúrù èmi ò lákàntì ah, ifá mi ò lákàntì ifá mi ò. ẹ lákàntì. ẹ ọwọ́ ni mo fi gbowó eégún báyìí ọwọ́ rẹ̀ ni mo fi gbowó. ah bàbá hmm? màá rán ọmọ sí yín. bísí eh, ọba pẹ́ ni ẹnìkan ìpèsè. bàbá màá padà wá wá dúdú pẹ́. èmi ni ewé ń jẹ́ òògùn. ewé ń jẹ́ òògùn. ẹ eh, má pẹ́ kábẹ̀ èmi náà ti máa sáwọn kankan lẹ́bi ọ̀pọ̀ kákàléwé náà jó ní wàràwàrà lọ́mọdé tó pè síbọ̀ bọ́lúfẹ̀ ire o bọ́lúfẹ̀ ire o mo dúpẹ́ lọ́rẹ́ o mo dúpẹ́ o. mo dúpẹ́ lọ́wọ́ yín o. olóògbé mi dè ẹ wá jókòó. Oh. Kí ni kí ni ṣe. ẹ pẹ o ẹ pẹ. ìfọ mm, orí mi rèé o mo yí kọ tún mo yí kọ òsì o. ìfọ gbé ọ inú ń bí mi mo ń lọ lọ́ọ̀jì complain fáwọn ìyá ni. kí ló dé. kọ́sítọ́mà tó wà yẹn kò kò sí dáadáa ó lóun ò lówó lọ́wọ́. ọkọ mi sẹ́rù bí àmọ́ gọ̀ ni yàtún mọ́já ibẹ̀ mọ́kẹ́ títí tí mò ń gbọ́ bẹ́ẹ̀ sí ń sọ̀rọ̀ five hundred thousand bẹ́ẹ̀ ni ọgbọ́. bẹ́ẹ̀ ni gbogbo rẹ̀ mọ̀ gbọ́ bó ti sọ pé kọ́ńtáàtì lòun wá wá o pé òun fẹ́ gba kọ́ńtáàtì kan tẹ́ ẹ sọ gbogbo rẹ̀ tẹ́ ni wọ́n gbẹ bọ wọ́n sì gbogbo rẹ̀ mọ̀ gbọ́. ọgbọ́ ẹyin kírètì kan náà. mọ̀ gbọ́ bó lẹ sì mọ̀ pé ẹyin ti tán lé. ẹyin náà ó kọ̀ sẹ́yìn mọ́. kọ̀ sẹ́yìn mọ́ ẹran náà mọ̀ gbọ́ tẹran náà kọ̀ sẹ́ran lè. ẹnu mi kàn bù pé èèyàn tiẹ̀ kọ́kọ́ sáré dín ẹyin kó fi jẹ búrẹ́dì o ni mo fi fẹ́ yin ṣáájú inú mi dùn bí mo ṣe gbọ́ tẹran mo sì tún gbọ́ tẹyin ìtọ́wọ́ àṣekókó ni towó tí mo gbọ́ <laughs> five hundred thousand. Ah, kí la wá ṣe o ti hmm. bọ́ sínú kò sí wàhálà. bó o bá ṣe sa ni kókó báyìí. a ní sá owó àtọ́jú ẹ̀ náà ni. seventy thirty. ìwà àti ta ni. mi àti yín. seventy thirty. mi bẹ́ẹ̀ ni babaláwo mi mọ̀ bá sì rí. ọwọ́ àmọ̀ bá wo pínwó. Ah, ah. ń gbà seventy ẹ̀ sì mú thirty irọ́ ọjọ́ àṣẹ báyìí ìwọ ló ń bá àṣírí lóòótọ́ torí bí ọba ti sí irú yín báyìí nǹkan ṣe jáṣe ní eighty twenty. rárá o ẹ òkè ẹ mú twenty èmi ò mú eighty. kì í ṣe mú twenty gbà àwọn. ẹ wo ìfẹ́ wàhálà o mo lè tó àṣírí o èmi ni mo ń bá àṣírí o ẹ̀yin ni babaláwo ẹ bá ń wo ifá kémi náà wo. ẹ̀yà náwó rẹ̀ wájú ìfà ọwọ́ rere. ìfà ọ̀jẹ̀gẹ̀ jẹ́ kí. àjọ tọra wa jẹ sẹ́ẹ̀rì èmi ò wá ṣe òòṣà bó bá ti di ń ṣe òòṣà. máa bọ̀ ní àyìn ló dùn sí. ó wàá máa ṣe bí àwọn gbogbo báyìí náà ó ń lọ máa ṣe. ìyá mi ò ìyá mi ò ọkọ rẹ. owó òde owó ni ọ̀sẹ̀ kò fún mi. ìwọ náà ṣe mú sí owó. ìwọ náà là pè ní ìyá. very <laughs> shoulders. Baby girl. Chewapa. So guys, um, daddy ti ṣetán wọn to get ready so tó bá ti débi báyìí nsìn máa ṣàlàyé fún wọn ẹ ṣe báyìí ẹ má wọrẹ Thank God. You guys should take it to chill. Um, Ah. Hi, Daddy. Ah, how are you? Ẹ káàsán. Ṣàlàáfíà lẹ wà. Àwọn ará ilé kọ́. Àwọn sir. àdáyé kọ́. Ẹ jókòó. Ẹ̀rẹ́ Simisola, o sọ pé o fẹ́ sọ nǹkan nípa àwọn ọ̀rẹ́ fún mi. Please, I don't have time. Mo ti late for meeting tí mò ń lọ náà. So, sọ kíákíá kíákíá. Daddy wọ́n tó ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ owó school wa ni um, àwọn kan ní wọn tí ì san so mo ń rò pé kí n sọ fún yín. àwọn kan ní wọn ò tí ì san ẹ gbọ́. dádì èmi tẹ̀ ti sanwó school mi but mo ní ìdówó fún handout àtàwọn textbooks tó ní pé kára àti pé accommodation mo ní accommodation problem hostel tí mò ń gbé ó ti dí o so mo fẹ́ rìn ní rẹ̀. sit down nǹkan kékeré nìyẹn bàbá yìí. dáàdi èmi ò tiẹ̀ tí ì san owó skul mi rárá dáàdi mi ẹ jó sá ìrànlọ́wọ́ yín la need sá. no problem jókòó. thank you sir. wọ́n náà lọ́rọ̀. ẹ dáàdi really need your help ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ọlọ́wà tí wàá máa bùkún yín ọláyọ̀ ní lọ sẹ́yìn dáàdi. ọlọ́wà á ṣàánú gbogbo wa. àmín dáàdi. ṣe rí problem share is half solved inú mi tẹ̀ dùn ṣe rí mo dúpẹ́ pé ọmọ mi ò bá ọ̀rẹ́kọ̀rẹ́ rìn because ọ̀pọ̀lọpọ̀ àwọn ladies tó wà ń dancing tán jẹ́ ẹgbẹ́ yín ìrìnkúrìn là ń gbọ́ nípa àwọn ipò rìn káàkiri and then you were school and you are doing good so I'm happy about that um, what's problem? ẹ fún Simisola ní account details yín so I forward ẹ sí mi. Thank you. Thank you. Thank you. Thank you. God bless you. Ṣé dàdí? ìka jẹ́ kí ìyà jẹ irú èèyàn báyẹn pẹ̀lú gbogbo tó ti ṣe fún wa. Àwọn Yorùbá sọ wípé ìgbà ìṣòro báyìí la máa mọ̀ rẹ̀. Ìgbà ìpọ́njú la máa mẹni tó fẹ́ ni. Símisọ́lọ̀ gbọ́dọ̀ bá gbogbo wa láì lọ. Ewo, hey girls, there's no time to waste time. Yeah. Anywhere tẹ bá mọ̀, ẹ jẹ́ á lọ. Anything tẹ bá mọ̀ ta lè ṣe, ẹ jẹ́ á ṣe. Àwa náà ti jẹ́ inú owó wọn. Bẹ́ẹ̀ni, a jẹ́ o. Eh, ẹyẹ ilé ògbódò bónílé jẹ kó bónílé mu kó wá dojú òṣòro kó yẹrí. Kó wá yẹrí, no, àtẹ̀lẹ̀ yẹrí láì. Símisọ́lá ti dáa jù sí wa tí òun àti àwọn pẹ́rẹ́ǹtẹ̀ ń mọ ipa tó kó nínú ayé wa no ìyá ò tiẹ̀ gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ yẹn that is why tí mo sọ pé we need to do something like I need to do something I need láti wá nǹkan ṣe sí ni. so kí la fẹ́ ṣe báyìí. ẹ wọ ẹyin girls there is no time to waste time anywhere tẹ bá mọ tẹ bá lè lọ ẹ lọ ẹ jẹ́ ká lọ. ah Simisola ah, Simisola ó máa yé o ó máa yé lágbára ọlọ́run ọlọ́run bá wa fún ẹ lálàáfíà Simisola ò ní bá a lọ lágbára ọlọ́run ọba ah, lágbára ọlọ́run Simisola. Ah. àwọn nǹkan kan tiẹ̀ máa ṣẹlẹ̀ nígbà míì wọ́n máa question ọlọ́run because kí ló dé tó jẹ́ pé èèyàn rẹ ní nǹkan burúkú máa ń ṣẹlẹ̀ sí. kò lè imagine àfi kọ́lọ́ bá wa dáwọ́lé Simisola Simisola ò ní bá a lọ ọlọ́run bá wa fún lálàáfíà lágbára ọlọ́run ọba. ṣe kí ni o tún dá sẹ̀ríà fún tó bá tiẹ̀ jẹ́ pé ọmọ babaláwo ni ẹ́ ṣebí wàá tiẹ̀ ṣì ní sùúrù wàá tiẹ̀ ṣì calm down wàá tiẹ̀ ṣì wàá tiẹ̀ ṣì fojú àánú wo ọmọ yẹn pọ̀ fẹ́ sọ fún ẹ pé this is just the beginning because ìwọ gan wàá rí nǹkan tó máa fojú ẹ rí. ẹni àìdínkù àìjírí bàbá yìí olórí burúkú ni bọ̀ bọ́ ìkílà tí ẹ sọ náà gbogbo lè yà waste time ni ìwọ bí ẹrẹ ìwọ tún repeat ẹ tí mi bá gbá ojú ẹ. wọ́n gbá etí ẹ̀ no wọ́n gbá etí ẹ̀ ó yẹ gbá etí ẹ̀ kó jẹ́ kó gbá etí ẹ̀ ṣé ìlọ bá ní ga jù ẹ lọ. ok sọ aṣọ yẹn lẹ́sẹ̀. ṣe fẹ́nu ẹ̀ sẹ́. ó lọ sí ìka ìka ìka. tí o bá sọ aṣọ yẹn lẹ̀ máa gbá ojú ẹ ẹni tó máa nà yín lẹ̀ ń wá kọ́kọ́ kọ́kọ́ kí ẹ jọ sómi lẹ̀ jọ ẹni tó máa nà yín tẹ máa kú síbẹ̀ tó máa wá mọ ènìyàn òun lẹ̀ ń wá. ibi kíbi tó bá ti rí ẹ a máa dá ìdúró ni. bẹ́ẹ̀ ṣe máa ń fẹ́ nu ibi kíbi tó bá ti rí ẹ a máa bẹ̀rẹ̀ sí máa di sílẹ̀. bí ẹ ṣe máa ń fẹ́ nu kọ́ tó máa di kó máa gbé yín káàkiri pé ẹ sì ara ẹ̀ náà rè. it's not our portion. now o ti confirm ẹ pé wọ́n ló ṣe. èmi ni tẹ bá sọ pé mi ni èmi ni tẹ bá dẹ̀ sọ pé mi kọ́ èmi kọ́. ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀. náà ẹ lísìn ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ la etí yín lẹ̀kẹ́ gbọ́rọ̀ bí tẹ bá ti ń gbọ́ èmi kọ́ ni mò ń ṣe ọ̀rẹ́ yín bọ̀ tẹ bá sọ pé mi ni èmi ni bọ̀ ẹ lọ bá babaláwo yín tó bá jẹ́ pé babaláwo ló sọ fún yín pé òkè èmi ni mo òun èmi ni òun rí lójú ọpọ́n ifá ẹni kí bàbá yẹn wá confront mi kó sọ lójú mi. kò sí wàhálà. bọ̀ tí bàbá kankan ò bá ti wá bá mi pé mi ni mò ń ṣe ìjọ tẹ bá tún block mi mọ́lẹ̀ ọlọ́run máa pa yín. ẹ tó bá máa ṣe lọ́jọ́ yẹn. ọkùnrin lélẹ́yìí ọkùnrin tó fi ṣépè fọkùnrin. ọba ti gbin yẹn rẹ àti wọ́n tẹnu ẹ mú yẹn ẹ sójú ọ̀nà tí mi bá fi mọ́tò bá yẹn tèmi lọ. ọ̀ iṣẹ́ tẹ́ ṣe fún mi ó dáhùn. iṣẹ́ dáhùn. bàbá iṣẹ́ yẹn dáhùn. àjẹrẹ ire lónìí ah, o àgẹrẹ eégún ló mọ ojúbà o. ẹ gbádùn mi. ire lónìí o àgẹrẹ ah. o sáré mọ ojúbà o àgẹrẹ ire lónìí o àgẹrẹ. wọ́n bọ́ ṣe ròyìn mo ṣe bá. èmi. bó ṣe ròyìn. àṣà gbọ́dọ̀ gan àṣà ni ó jẹ́ ogun abẹnú kọ̀ọ̀kan bó ṣe ròyìn mi. kò gbọ́dọ̀ má dáhùn kí ni ṣiṣẹ́ tí ò ní dáhùn. àwọn fúnra wọn báyìí náà pè mí. yàtọ̀ fún pé mo jogún oògùn lọ́wọ́ bàbá tó bí mi ajá tún gbé mi lọ. bẹ́ẹ̀ni. ajá hmm. ọjọ́ méje ló fi gbé mi lọ. rárá o ọjọ́ mẹ́jọ ni. <laughs> ọjọ́ mẹ́jọ. bàbá ẹ̀yin lè lè ah. ele ele eléyìí tún kéré nípa tó ń bọ̀. ọmọ jẹ́jẹ́ ni kò ń báyàn jà àti pé pàápàá bó ló fẹ́ sọ pé òun ti rírú wà bẹ́ẹ̀ èmi bàbá ẹ̀ tí ń jókòó yìí mi ò bá yàn jà ìyá ẹ̀ ló jókòó yìí kì í jà ẹ̀yin gan-an tẹbí wa ẹ̀ ń jà níbo ló fẹ́ sọ pé òun ti rí jàgídíjàgan. ẹ ó rú mi lójú náà ni torí kò yẹ mi bí túrẹ lè ti lè wà. àbí torí kékeré lèmi tiẹ̀ ń pè tẹ́lẹ̀ báyìí ṣùgbọ́n adẹ̀ tí wá ń pè lọ́wọ́ ẹ̀ báyìí ó ń láàárọ̀ ó nú ó ti ń kọjá bẹ́ẹ̀ mi ṣe lérò. màámi ẹ má gbé ọkọ yín gbóná ẹ má dára yín láàmú dókítà ti jẹ́ kó yé wa yí pé gbogbo series of tests tá a ṣe yẹn é pé by the time tó bá máa jáde wọ́n á rí solution sí nǹkan tó ń ṣe. tó ọlọ́ọ̀sìpítù náà ni. ẹ dẹrù eh, mi èkó tẹ́yìn bá wá mọ̀ ní kẹsà náà. béèyàn bá ń gbàdúrà tó ń gbààwẹ̀ á ní nǹkan tí á ní ìgbésẹ̀ téèyàn ń gbé kó tó máa tún fi àwẹ̀ àtàdúrà tí èèyàn láti gbé ìgbésẹ̀ á kàn lè máa gbààwẹ̀ àtàdúrà lásán eh, torí ẹ̀ náà ni ó bá di pé ẹrù kòkè ó kọlẹ̀ ó tún níbi tá à ń gbé e kà. Oh. ẹ kú ìkàlẹ̀ ẹ kú ìtọ́nà. bàbá ìgbà mi ó ìgbà mi ó ìgbà mi ó. ẹ sì sọ lójú ẹ ẹ sì sọ lójú ẹ mo sọ bẹ́ẹ̀. wonderful kai terrible eléyìí kọ́ ọ bàbá ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí ah! tèmi ò gbé ẹ má jẹ́ kí n mọ́rọ́ rí ọmọ ẹ ṣàánú mi ẹ̀wọ̀n kan tó ṣe sọmọ mi ẹ̀wọ̀n kan tó ṣe sọmọ mi ẹ ah! ṣàánú mi. ẹ̀yin sì sọ wípé ọmọ mi ní nǹkan díẹ̀ ń ṣe ṣé nǹkan díẹ̀ rẹ. kí ni ìpọ̀ ayé ni. bá débi sẹ́sìsì là ń ṣe àdébi ẹ̀yìn má sì àgbò lẹ́yìn. bàbá ìṣàánú mi ìṣàánú mi o. kòrí kòkò kòrí kòkò sí bàbá ní kíbi ọsùn ìgbà sùn tàbá ní kò fò á kòrí kòkò sí. Si aṣọ funfun ní ìsìnkú àrọ́ ọ̀pá ìlùjù ní ìsìnkú àìlẹ́nìkejì dáadáa orí ìkòkò sí. Ah! wọ́n sí ọmọ yìí ah, ẹ má jẹ́ ìtàn yìí wọ́n fẹ́ pa àmọ́ yín lọ. àwọn wo ni sà ẹ wo àti ẹ fẹ́ mọ àwọn tó jẹ́ bàbá ẹ ẹ ṣàánú mi àwọn ọmọ mi lóní tá a bá dé bíbá gbogbo tá à ń fẹ́ ló máa dọ̀rọ̀ ayọ̀ ẹ ṣàánú mi bàbá ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí tèmi ò gbé ẹjọ́. bẹ́ẹ̀ ni ewé jẹ́ ewé jẹ́ ṣé bí ìwọ lọ máa gbẹ́ǹkù lè mọ iye tó wù lọ́ọ̀dẹ̀ èmi mọ̀ ẹ́ lánàá kó tó dé nítorí èmi ṣe fà ọmọ mi lọ́kàn balẹ̀ pé tá a bá dé bí mo mọ̀ ẹ́ pọ́rọ̀ mi níyànjú ara ọmọ mi á yá gbà mí mo sátọ fáwa gbà mí tó bá jẹ́ pé ọrùn ní ọfà ti bá ní yóò ti kú òkú lẹ́lẹ́jà àtà ètò bàtà tiẹ̀ láàyè ọ̀fẹ́ fi ṣe bọ́ọ̀dà kiri. ẹ ọlọ́run mi ṣe ṣàánú mi ṣàánú mi kó má rí bẹ́ẹ̀ bó ṣe wá. gbogbo tó bá máa gbà. ẹ wo dádì ìrànlọ́wọ́ yín la wá fún ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe máa help wa tí nǹkan tó wà lára ọmọdé bó ṣe máa kúrò ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run sórí Ifá gbogbo ohun tó bá fẹ́ gbà máa fún un ọmọ mi ṣètò àti san ọmọ mi nì ó ní bàbá ọmọ yìí gbogbo ohun tó bá fẹ́ gbà sọ fún mi ọ máa san à á ṣe káàrọ̀ ọmọ mi ṣàtìyá. ẹ jọ mi ò mind any amount tó bá máa ná mi káàrẹ̀ ṣàtìyá please. Hmm. ẹ̀yin ò mọ èmi àmọ́ àwọn mọ̀ mí dáadáa ẹni abásìmọ̀ lọ́sàn-án àìgbéná wojú ẹ̀ lóru èmi ni wọ́n ń pè ní àgùntàn. pardon me. àgùntàn àgùntàn gangan àgùntàn ò séwì láàyè ọmọ ẹranko dáná rú ajá ò ní gbó kẹ́yìn rẹ̀ ọ̀ká àgbò òsì ní kàkiri ọ̀rọ̀ rẹ̀ tù dànù tí ẹ̀rí ṣe eléyìí èmi ò ṣe Ah. ara rẹ̀ ò sì yá. Ah, bàbá ẹ ṣe àdúpẹ́ o. yóò gbádùn ẹ máa dúpẹ́ lẹ̀ in advance ẹ máa dúpẹ́ lẹ̀ in advance ẹ kàn máa sọ pé mo fẹ́ fàájì. ẹ ṣe bàbá ẹ ṣe ẹ ṣe àdúpẹ́. àmọ́ ẹnu òfin pè dúnyàn mọ̀ á nà wó o torí a lọ ra gbogbo nǹkan a fẹ́ sí owó là á nà o. owó tó bá ní iye àbùkù kò sọ. dádì ẹ má jójó àjò sẹ́yìn mọ́ ẹni àmọ́ tó bá máa ná mi mo rẹ́dì láti nà ẹ jọ káàrọ̀ ọmọdé ti gbádùn ni. price one million. ẹ kò mi á sọ káàrọ̀ ọmọ mi ti yá ni bàbá. ṣé ó tán kò jù bẹ́ẹ̀ lọ. dádì máa fi two hundred thousand lé lórí fún yín. ṣé o ti gbọ́ báyìí. tààrà ẹ̀ bá yá. ẹ ò tí bàtà ní sọmọ ògbọ́n ọ̀rọ̀ sọ́bọ̀rọ̀ ní sọmọ Ọ̀rúnmìlà kò débi tí ọjà ń ṣubú yàtá ní ìsọmọ abíádé adáàbò ẹgbẹ́ ẹlẹ́rú ó gbé ẹlẹ́rú má dáhùn ayé ẹnìkan máa ń ṣe. ẹbọ la gbé collective ẹbọ. àtẹ̀mí náà. everybody. èmi náà máa tẹ̀lé yín. ah nǹkan nìyẹn ni. èmi ẹni á lọ èmi ni mo bí kan mi máa ń lọ. bẹ́ẹ̀ nìkan bá lóun dágbé ẹbọ yẹn ó kọ́kọ́kọ́kọ́ wọ́n náà ṣé gèsì la ah. ṣùgbọ́n tí gbogbo wa ti gbé collective wọn ni àrẹ ajá. Ah, mi ò mẹ́gbọ́ gbé. Ah, I don't know. I, I mean. Wò ó ṣe ifá tá a bá ṣàti gbé ẹbọ yìí, ó ti tán àrà ọmọ ìbáyá. It's all right. Báwo ni ṣe máa fún yín lówó kẹ́ lè tètè bẹ̀rẹ̀ um, yìí? Ṣé èmi ifá ìgbà transfer? Ah, no, màá ṣe transfer ni, dádì. Ah, Darling cash. a pe account kọ́kọ́ wá pé cash fún wọn. owó yẹn pọ̀ láti máa gbé káàkiri. owó kọ́ bí account officer to give us àbí wọn náà wọlé nígbà tí mo ṣe máa bá ìjàre o. ìyá mi sọ́nà ti wọ́n ní tán fẹ́ ní. ẹ eh, cash àbí. ẹ gba cash. ẹ gba mọ ẹ gba cash. bẹ́ẹ̀ni sá. mọ iṣẹ́ ọba pẹ̀lú àìpẹ́sẹ̀ wọn. máa bọ̀ wọ́n láwo ní gbáwo nígbọ̀wọ́ hmm. báwo bàgbé àwọn ń gbọ̀wọ́ mọ́ àwọn máa ń tẹ́ ìrìn gẹ̀gẹ́ hmm. o. kí ló ṣẹlẹ̀? tó hmm. ṣẹlẹ̀ o. ejò akọ́mọlẹ́yìn yọyọyọ ìpínpọ̀ ẹ̀jẹ̀ àsán mi mi oògùn ọbẹ̀ kẹ́ wọ́n fi pọ̀ ọmọ lọ́mọ jẹ ẹ wá bí ẹ wá bí ẹjọ́ tó báyìí ni. àní ń jẹ́ lọ bí kiri. ẹ wá bí ah! kí lè ń gbé ṣe bí ejò yìí. kí ni bẹ́ẹ̀ rí kí lọ jọ. ẹ sọ mọ̀ pé ń ṣàìsàn torí ẹ̀kọ́ mo fi pè ọ́ ni. ẹ bẹ́ẹ̀ ti rí. ìwọ ah! wọn gbéṣẹ́ wá bá mi náà ni. ẹ fojú inú wò ṣé ìrọwọ́ àwọn àgbà rẹ ni àwọn ìyá wọn bẹ lórí ọ̀rọ̀ rẹ̀. àwọn àgbà lọ́sẹ̀. bẹ́ẹ̀ ni gbà tó náà mọ̀ ṣe káàkiri ṣe káàkiri ẹ wà gbọ́ ó ti wá dé ní ìsìn báyìí kí la fẹ́ ṣe sí torí ẹ̀ mo fi pè ọ́ èmi ní ìsìn ẹ̀kọ́ àbọ̀ mo kọ́ ìwọ ni o sì kọ́ṣẹ́ dáadáa o kọ́ fa ọmọ fa èmi náà ó sá jẹun nísìnyí bó ṣe máa bá mi túlẹ̀ kò kò ṣe gbogbo everything kára rẹ̀ yá. kẹ́kẹ́ pa àwọn ẹlẹ́rù kan wá gbẹ́rù wọn ni kò sí nǹkan tó ṣe wípé káwà bá a sì tú túkì nílẹ̀. sẹ́yìn pé owó àwọn àgbà níbẹ̀ àwọn aya ní ibẹ̀ lọ́rọ̀ rẹ̀ àwọn ọ̀yà. ẹ dẹ́rù ẹlẹ́rù padà. kẹlẹ́rù agbẹ́rù ní tí mo ti gbowó. ọlọ́run má jẹ́ kó jẹ́ pọ́rọ̀ owó lẹ́ẹ̀kù lé lórí bẹ́ẹ̀ ni fẹ́yìí tẹ́ ẹ gbà yìí. sọ ọmọ tó ń sọ sọ ọmọ pé tí ara rẹ̀ bá yá yóò tún mú kọ́sọ́mà mi wá bá mi. àtàrí àjànàkú rè tí èsè ìwọ ọmọdé yín kẹ gbélẹ̀. obi àwọn àjànàkú dóò ní inú tọ́ba ara àwọn àjànàkú àwọn àjànàkú kékeré kan ọmọ èké kan gbàǹgbà sórí kò sí tí ò sì ṣe sọ téèyàn bá sick tó ń gbé lọ sọ́sítútù wọ́n lè ní ẹgbẹ́ kó bí ẹ máa gbé lọ Àbújá ẹ wá specialist lọ wọ́n ti gbé lọ́nà tèmi mo ti wá pè wọ́n tó jẹ́ specialist wọnú ẹ̀ wọnú ẹ̀ já wọnú sẹ́yìn gan. mo wọnú rẹ̀ mo wojú rẹ̀ mo wò fún ẹ̀dọ̀ rẹ̀ wọ́n ní kẹ́ ẹ gbọ́wọ́ ń bibẹ̀ kẹ́ ẹ má dọ̀wọ́ lé mọ́ kíjà ọmọ foníjà alẹ́ kó má gbàlá pẹ̀pẹ́ lójú mọ́ rí yín náà. wọ́n máa wá wá má ti rìn náà má ti rìn náà ṣé ẹ ní ìsìn báyìí ṣé ìwọ náà fẹ́ support àwọn ìyá lórí ọ̀rọ̀ yìí ṣé bí o kí ló fẹ́ gbà bẹ́ẹ̀ ṣá oògùn kí ifá kí wọ́n rí i sọ. sábà àwọn ìyá dùn kan ni. tó bá ṣe tí wọ́n jà wọ́n lórí rẹ̀ yín ni ẹja fòkà lókè. Ah, ah. bẹ́ẹ̀ ni ṣé kí n dówó padà rẹ̀. àtàyè ah, rẹ̀ bá yọ dówó padà. láyọ̀ wọn lọ́wọ́ owó. mi ò fẹ́ kẹ́ ẹ kú lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni o. ẹ má jọrọ yín dàbí obi o. ẹ má jọrọ yín dàbí obi o. torí owó torí owó kọ́lọ́ má jẹ kú sórí ọ̀rọ̀ owó mo rí yín náà. láyé ọ̀wọ́n lọ́wọ́n àtọ̀ kómi ọmọ ìfọmọ bàbí kú. ẹbí tí ń bọ̀ bí eégún láyé o ẹ gbà mí. ọ̀dà wà ní àyìn wà ní àyìn wà ní. tí n bá kú lé ńkọ́. dákun bolo ti ń bọ̀ náà. ó gbọ́dọ̀ jáde lọ jáde lọ ọlọ́pàá tí ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ rẹ̀ ní í ṣe pàtí tí mo lọ. dákun mo ṣe kọ́kọ́ pé ọkọ wa náà ọkọ́kọ́ ṣe báyìí kí ni ìtumọ̀ wọn. lọ sọ àgè fún yín náà. pé kí ni bá lè ṣẹlẹ̀. tí mo ṣe kún pàtí náà. sọ́ọ̀rì bó ti wà yìí àìsàn mẹ́ta ní sí ọ̀gùn rẹ. kí ni tiwọn. àjókò òdìdè àsìnì ìpadà àti àròjọ ọ̀dàkẹ́ gbogbo ẹ̀ ló pín sí ọ̀la. bí ti bò ó. ìwọ ọ̀yáálé ilé ọwọ́ àlọ́ látàárọ̀ lọ́lọ́lọ́ bí ọlọ ọwọ́ à ń bọ̀ nísìn ó lọ lọ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ̀. ẹ mọ̀ wò ní ṣé lónìí mo gbé fámìlì wa lárugẹ o nígbà mo déwájú eléré délé bẹ̀rẹ̀ sí ní kí mi ti sọ pé sídí sex kan ó sex kan sídí sex kan ó sex kan sídí sex mo bẹ̀rẹ̀ sí ní jó sí mo náwó náwó mo àmọ́ náwó ọwọ́ mi tán mo tún yáwó lọ́wọ́ rẹ̀. táyìn pátítọ̀ ọlọ́ọ̀lọ́ yìí ta lẹni tí ń ṣènáwó gangan bóòlù ti kàn. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ bímbọ̀ ń lọ sí pátí. ta ni ń jẹ́ bímbọ̀. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ fọlákẹ́. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ fọlákẹ́. Ah, ọmọ ṣe o ó mà dáa kéèyàn lójú tí o pàtí tí ọkàn lọ́wọ́ kan lẹ́sẹ̀ lọ́lọ́ lọ́ darẹ̀ láàmú sí báyìí. mo fẹ́ kí wọ́n mọ̀ pé fámìlì wa á lọ lámbẹ̀. pé fámìlì rẹ̀ wo jàre ọ̀là wo ló ní tàǹtẹ̀lẹ̀ ọ̀làjọ ṣé tàǹtẹ̀lẹ̀ tá à ń gbà lọ́tún gbà lọ sí lọ́lọ́ dàǹdà. ń bọ́ lọ tírí kìíní tọ̀ dàbò rí. wíǹsì mi nù. kí ló gbé yìí. wíǹsì mo rà ní ọwọ́ àwọn tí mo ń tarun wásaàpù. lọ wá fi múra báyìí lọ lẹ́gbẹ́ fóòkì ni mo wọ ntí náà fóòkì nù yàsìn mo ti já àhẹ́rì fóòkì tí mo wọ ní ntí wọ́n wọ̀ ní ìsinú nígbà mo dé pàṣẹ òǹkọ tí wọ́n rí mọ́ ní àfóòkì mo wọ pé mo wà ní fóòkì ni mo ti ní kí n pè tán báyìí pè tán ni. ó mà o ó sì jẹ́ tún wọn mọ̀ kí wọ́n mọ̀ dákọ̀ tèmi náà. àyà sí wọ́n ṣe kí mi wọ́n darúkọ yín. wọn ò bá ti darúkọ ti ẹnì kan. wọ́n sẹ̀ wọ́n kí mi gidi gan tí mò ń kó mọ́lẹ̀ sọ lè náwó ìtàn ó lè náwó ìtàn ó lè náwó ìtàn ó lè mo bẹ̀rẹ̀ sí ní kó mọ́lẹ̀ gidi yà sí. lọ bá parí owó mo parí owó mo yá mi. <laughs> ẹ sì sàṣì ewo tèmi. gbogbo rẹ mọ náà nígbà mo náà yàn tán náà ni mo yá sí. owó o kó sọ́wọ́. àmì bá pà sọ̀rọ̀ yọnu. bíbá jọ ń ṣiṣẹ́ owó ni. bẹ́ẹ̀ sọ̀rọ̀ tá a bá ń ṣe owó sẹ́ni àjọ àná náà kú náà. bíbí mo gbé fámìlì wa lárugẹ ni. ara rẹ ló lọ gbé lárugẹ fámìlì rẹ wò. kí ni ìhàn. wo bí ẹni tó ní ọbọ yáwó yóò mú ọ lọ ibi tí wọn ó ti lọ fi ọ yáwó. rárá o èmi ti tani ọ̀sán èmi kọ́. wo bí mo ti lálejò nísìnyí mo nílò owó gan mo dúró báyìí báyìí báyìí mo fẹ́ gbé ẹ bọ́ ni mo ń dúró pé ká kọ́kọ́ mú ìtòwó ọwọ́ ẹ̀ kaná ọlọ́ọ̀tì òfin náà wọ́n parí. ẹ̀ ń dà sínú pé ẹ lọ yáwó èmi ó pẹ̀lú ẹ bọ́ tí wọ́n bá sì ti sanwó a san gbogbo rẹ̀ papọ̀ àtọwọ́ tí mo ná kùn pati. ṣé mo rán ní pati lọ jẹ́ n wo bá kí n bá ẹ gbé fún mi náà. kò sí nǹkan kan bẹ́ẹ̀ wọ ẹfun mi lò. mo ní kò pé kìnìún. kí nìkan náà ẹfun mi lò. nílò disturb customer yẹn. Eh? yàsán. ọ̀dà mo ti bọ̀ mo ti bọ̀ má disturb ẹnì kankan má disturb. wọ́n tú àṣírí síta ní ìsín. ọ̀sá ti náwó tán. ó ti ná tán. láìsọ mo bá sanjọ. bẹ́ẹ̀ni kò sí wàhálà ó ti lọ. ẹ sọ pé ó ti lọ báwọn ó ti lọ. <laughs> ọkọ mi ò ní next week ń lọ náwó náà. sọ pé wọ́n ìyá ayé tí mo lọ pè wá ni o tó ti gbọ́. lápáta ní í ṣe yèyé ògùn àrìnàkò òun ní í ṣe yèyé ìjà òkìdì ní í ṣe ìyá àgbọn mèrègún o lọ́jọ́ tọ́rùn a ní ògidì òjíire ọba lóde ìwọ̀n rán rìnlẹ̀ ọlọmọ atẹni wẹrẹwẹrẹ wẹrẹwẹrẹ forí sagbèjì ẹlẹ panuyanu o oṣù yọṣù sàmìnà bínú ọlọrin bẹlẹdùmarè èébí wàá pa ọmọdé tó ọmọ ọmọmìlà sàníyàn dájú ogun o sàníyàn. ìyá ń jẹ ọmọ náà wọ́ ọmọ ọmọmìlà sàníyàn dájú òkúrò sàníyàn wọn ìrànyàn lẹ́bọ̀ mú mú ṣe ń ta òdùmúlẹ̀ fápẹ́pẹ́ jahanu ọmọ Ọ̀rúnmìlà sàníyàn dájú òkúrò sàníyàn o àbá ní kíbi ó sú ibi a máa sú sàníyàn dájú òkúrò sàníyàn a ti wà túrúbọ lónìí o kẹfà máa ń fi. àti àbúrò ṣàníyàn àfòsírúbọ lónìí kẹbọdà tọ̀túntòsì kò ní sẹ́bọ̀ àmọ́dà. àdá tó orí ìrókò àdá tó orí oró má pè yàn mú mú ọwọ́ torí awẹ́dẹ́wẹ̀ pé tá a bá gbé bí ti pè dáàdì sẹ́mi náà ọmọ pariwo. ọwọ́ tó torí awẹ́dẹ́wẹ̀ kún gbogbo yín ẹ máa bọ̀ ó bàbá ń bẹ́ ń kó bàbá ń bẹ ń dòrò mi àwísẹ̀ káàbọ̀ mo dé re mo rìn re abẹ̀bẹ̀ foríkejì kọ́ ọmọ sọ̀rọ̀ kọ́rọ̀ sí ni adá fún àyẹ̀mọ́ bá bíní straight straight straight straight adá fún àyẹ̀mọ́ bá bíní láti lọ rè gbẹ́lẹ̀ olóhùn oko like system system system mu hmm. ọ̀bẹ ta bẹ́lẹ̀ ọbẹ̀ lẹ̀ mẹ́ta ọbẹ̀ gbogbo ọbẹ̀ gbogbo alẹ́ dé two step two step two step. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ rojú rojú. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ láti e, e, e, débẹ̀ ni. ibi àwòlàdé ibi tí ẹbọ yìí máa wà rí tó máa gba ẹbọ lọ n tí mo fi ní collective lájọṣiṣẹ́ yìí èmi á máa gbé líìdì nísìn ẹ̀yà máa gbé chorus ẹ máa ní yóò ṣe kò ní ṣàìṣe ọmọ rúmọlẹ̀ ló ń wúre. kò yé mi. yóò ṣe kò ní ṣàìṣe ọmọ rúmọlẹ̀ ló ń wúre. ok ok ok sir pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ pẹ̀lẹ́. pẹpẹ ní sàwọlé. yóò ṣe kò ní ṣàìṣe ọmọ rúmọlẹ ló ń wíre. apáṣá oníkógun ọ̀tá máa sá. yóò ṣe kò ní ṣàìṣe ọmọ rúmọlẹ ló ń wíre. ogun wọn wá sọ ogun wọn ò sá a sọkọ àwùsá lù wọn. yóò ṣe kò ní ṣàìṣe ọmọ rúmọlẹ ló ń wíre. mo gbá yín lórí lónìí mo gbá yín bẹ́ẹ̀ sí ọmọ yìí kẹlẹ́dà yín kó gbàbàdé kò ní sàìsẹ́ ọmọ kẹlẹ́dà yín gbàbàdé kò ní sàìsẹ́ ọmọ rúmọ̀lẹ́ lóhùn rẹ̀. ọ̀yà nítorí ibi tí mo fún ní àbàrá yẹn spọ́ọ̀tì yẹn ni kò gbélé orí àwọn tó ṣe ọ̀gbìn yẹn oya orí wọn ni tó bá ti gbélé wọn báyìí pẹ̀lú wo a má kéwúyà àṣẹ àṣẹ àṣẹ pẹlẹbẹ ṣọ́ọ̀tì ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ mi you can do it you can do it. sọ ma ṣe èmi ẹ báyìí náà rí mi wò bí yẹn ẹ pé sẹ́ la ni. pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́. ṣọ́ọ̀tì ẹ gangan àyẹn gangan ni kò gbé sí orí wọn nìyẹn orí wọn rí nù. ọbẹ̀ ayé lélẹ̀. ọmọ àyà rẹ̀ yìí. ẹ jẹ mẹ́ràn. tó bá gbé lówó tó yẹ pàjẹ́ sọ lásán. we go put am for your body wọ̀tọ̀wọ̀tọ̀. Ah! àjàsá ìkà ọ̀dájú ikú ni kì í ṣàrùn ó wíkẹ́ẹ̀dì ó burú ta òburú jọ gẹ́gì tó bá ṣe mọ́ ló dorí mu ni ajásádì wicked boy mi action party mu lè ní suspense inú èyí bóbó ọláyíwọlá babatunde ọmọlá ló produce yẹ àṣìṣì jàgbájé ló direct yẹ starring kìkì bákàrẹ̀ kẹ́mi àpèsè kẹ́mi tí àmùdá èkó ọláyínká solomoni bomosi ọláyíwọlá babatunde ọmọlá adékọ́lá tìjàní kamilu kọ̀ǹpọ̀ àárín ọlá odùbẹ̀là ọ̀túnbọ̀ májíbíkẹ́ olúwa pẹ̀lú mi káyọ̀dé ọba ó pọ̀ tóbi ọ̀làkó jeremiah heritage pankúfọ̀ wíkúẹ̀l ògúnlẹ̀yẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láyé tá a gbàkọ́lé ẹ̀ ní ajásá the wicked boy ó ti jáde from the stable for lasco films nigeria limited adé orí ọ̀kẹ́ tí òjọ tẹ yẹkẹyẹ àkọlé eléyìí ni ajásá the wicked boy ó ti wà lórí youtube channel ẹ click sórí mundial tv kẹ́ ríran wò ajásá the wicked boy ó gbóná rìtìrìtì dá jẹnẹjẹnẹ bọ́lẹ̀ àwòtó wò ni ó kọjá bẹ́ẹ̀. wọ́n dọ̀ yìí ọ̀pá òkò ṣe ọdún ìkà kànga wọ́n kìlọ̀ fún kò gbọ́ ni o wọ́n kìlọ̀ fún kò gbọ́ ni o ẹ̀mí funfun white spirit tó ṣàgídí tó ń bá odidi ìlú fa wàhálà àfàìmọ̀ kẹ́mi funfun má di ẹ̀mí dúdú sinimá ilé lálejò Moondew TV YouTube channel ẹ̀ àwòkọ́ náà. gbègbè so bí ológun sẹ̀sẹ̀ so ẹni fi yàn méjì kanra wọn onígbódàgbò méjì ibi tí wọ́n ní kí gbégbé ó má gbé ibẹ̀ ló gbé ibi tí wọ́n ní tẹ̀tẹ̀ ó má tẹ̀ ibẹ̀ ló tẹ̀ ẹ̀mí funfun táwọn ayé lérí pé wọ́n bá ara rẹ̀ jẹ́ bá ṣe ń jagun ni wọ́n ń jagun àránsí àṣàṣì àpèta ojúkojú ẹwà ojú bàjẹ́ eré kanrin ìkandá ìkantẹ̀. torí náà bá jọba ọmọ tèmi gbọ́dọ̀ jẹ ìwọ sọ fún wọn pé káwọn ẹ̀gbọ́n tiẹ̀ pa oúnjẹ tì ah. tọ́wọ́n ti rọ́ọ̀bà jẹ kán bẹ̀rẹ̀ sí ràn mí sílé wọ́ọ̀dún làdí má ràn mí sílé ọgbọ́njọ́ náà. titun ẹ̀mẹ́ funfun white spirit true life story lélẹ́yìí ìtàn ìrírí ayé alágbára ńlá tó ṣẹlẹ̀ nílùú ńlá kan nílẹ̀ yorùbá ni. nígbà tẹ bá ní ẹ fẹ́ forí àpèrè lẹ̀ torí lẹ́tà kan àbí kíní kan kí lẹ fẹ́ kí tàwa ìdílé oúnjẹ kí ni ká ṣe sí. gbẹ́nu ẹ sọ́hùn láti máa máa wérú tó máa máa wérú nìyẹn. àjàkú akatatapa gómìnà ìpínlẹ̀ yẹn ò ká wọ́n pé kàkàkí kú ó má jẹ sẹ̀sẹ̀ àfi ṣàwádànù. bàbá ọba adékànbí ti fọwọ́ òkun lélẹ̀ o. ẹ bá mi jó. èmi la ò ní yọ̀ sí. kẹ́kẹ́ ti kẹ́. èmi la ò ní yọ̀ sí. bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí. sinima titun ẹ̀mẹ́ funfun white spirits a movie written and produced by ọmọọba desola michael s crown directed by sani ah. bọlágadé ògbólúkẹ àtàdébáyọ̀ múlẹ́rọ packaged by Adewale amsat starring ọláyà igwe Bakare, bákàrẹ̀ yínká sàláwù sani bọlágadé ògbólúkẹ láti fọlárin adesola michael ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinima ńlá yìí ẹ̀mẹ́ funfun white spirits subtitled in english marketed and distributed by moondew tv ó tún wà lórí youtube channel wa ẹ click sórí múndi tv kẹrìnà wọ sinimá titun ẹ̀mí funfun white spirit àwòtúnwò ni iṣẹ́ baba iṣẹ́ ni ó kọjá bẹ́ẹ̀. Mondial TV, showcasing African entertainment.